yà ẹ tún kalẹ̀ lẹ́ẹ̀kan sí níbi gbogbo tí ẹ ti ń fi ojú ayọ̀ wò mí gẹ́gẹ́ bí mo ti wí a kí gbogbo yín pátá ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò mí gbogbo ẹ̀yin oníbàárà wa káàkiri gbogbo àgbáyé mo tún kí yín lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá láti fún wa ní feedback nípa àwọn Eh, ohun tí ẹ rà lọ́wọ́ wa eh, ojú ò ní tì yín a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wọn pè wá náà láti fún wa ní feedback eh, ojú ò ní ti gbogbo yín náà ẹ ṣe gan ni ohun tí mo kọ̀ rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá tí wọ́n ń gbàdúrà fún mi wípé iṣẹ́ tí ọlọ́run gbé mi lọ́wọ́ yìí pé kò ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni baba confam jp ojú ni mí mi kì í ṣe àìmọ̀ fún olóko kì í ṣe ti ìgbéraga mo ti máa ń tẹnu mọ́ dúdú gbà ohun tí ènìyàn bá jẹ́ òun ni ènìyàn ló máa máa fi ẹnu ara rẹ̀ sọ jáde ẹ ṣé gan ni ẹ̀yin màmá wa mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ẹ̀gbọ́n mi ní dodo tí ẹ ti ń wò mí mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ pẹ́ òkun kí ni mo tún mú wá fún yín lálẹ́ yìí egbògi ìtọ̀ ṣúgà ṣe ti rí lọ́ọ̀kan hmm, egbògi ìtọ̀ ṣúgà òun ni mo mú wá fún yín ní alẹ́ yìí ìtọ̀ ṣúgà tá à ń pè ní diabetes ó máa ń gba ojú lọ́wọ́ èèyàn ó máa ń gba nǹkan ọmọkùnrin ènìyàn lọ́wọ́ ènìyàn ìtọ̀ ṣúgà tó dẹ̀ rí yẹn ó yá pa ènìyàn tí ènìyàn ò bá tètè mójútó nínú ara ó yá pa ènìyàn ó máa ó máa ó ń reduce health èèyàn ìtọ̀ ṣúgà ti orí yẹn tí èèyàn bá ní diabetes lára ó máa reduce health ẹni yẹn ògbógi ìtọ̀ ṣúgà òun làwa mú wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jẹ àǹfààní nípa egbògi tó wà lọ́wọ́ mi yìí oríṣi egbògi ìtọ̀ ṣúgà mẹ́ta làwa níta ṣe a dìzáìnì oríṣiríṣi mẹ́ta egbògi ìtọ̀ ṣúgà tí ọlọ́run dẹ̀ padà kádàrá rẹ̀ wípé gbogbo àwọn tí ọ̀dà èyí tó lágbára ẹyọ kan á ọ̀dà ẹyọ kan èyí tó lágbára méjì á ọ̀dà irú oríṣiríṣi méjì èyí tó lágbára mẹ́ta ó ń ọ̀dà oríṣiríṣi mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń pè wá wọ́n sì ń fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí mi wípé à ọlọ́run tó ń lò wá kò ní padà lẹ́yìn wa má jẹ́ kí dàìbẹ́tìsì pa yín bó bá ń wò mí tí ò ń la ìlàkọjá dàìbẹ́tìsì ó ń là kọjá èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà <laughs> mo bẹ̀ ọ́ ni tètè order through this number on our workshop number zero eight zero two two zero four zero nine five zero tètè order kíákíá lórí àwọn nọ́mbà tí mo fi ṣọwọ́ sí yẹn gẹ́gẹ́ kí n tó máa lọ egbògi yìí tested and okay tested and confirmed òun ni egbògi tó wà lọ́wọ́ mi yìí àwọn èèyàn dẹ̀ ti ọ̀dẹ̀ rẹpẹtẹ márùn-ún gbogbo bíkíbi tó bá wá wà òun ni DHL ló máa bá wa gbé ọjà yìí dé ọ̀dọ̀ ẹ̀ anywhere ní gbogbo àgbáyé tó bá wà ní iṣẹ́ máa connect yín tètè ọ́dà tiẹ̀ báyìí ẹ̀ kí àkókò tó lọ àkókò dúró de ẹnikẹ́ni ẹ ṣé gan ni God bless you and a nice day.